tí pàṣípààrọ̀ tó bá wáyé lórí nǹkan jíjẹ méjì tí wọ́n jẹ́ ìran kan náà tàbí tí pàṣípààrọ̀ bá wáyé láàrin nǹkan níná tí wọ́n jẹ́ ìran kan náà ọ̀kan ò gbọ́dọ̀ jù kejì lọ. àpẹẹrẹ rèé ká sọ pé èmi ní ẹ̀wà pupa lọ́wọ́ ìwọ sì ní ẹ̀wà funfun lọ́wọ́ ok èmi ní ẹ̀wà pupa lọ́wọ́ ẹ̀wà táìpù kan ń bẹ tí mo pupa táìpù kan sì wà. Si tó máa ń jẹ́ funfun àwa fẹ́ ṣe pàṣípààrọ̀ ẹ̀wà yẹn láàrin ara wa èmi tí mo ní ẹ̀wà pupa mo wá ní èmi ò gbé kóńgò ẹ̀wà pupa kan sílẹ̀ fún ọ ìwọ ó sì gbé kóńgò kan àti agolo kan ẹ̀wà funfun sílẹ̀ fún mi ṣó o rágolo kan orí rẹ̀ yẹn náà ń pè ní ríbàlì fọdùlì náà ń pè ní ríbàlì fọdùlì tí ẹ̀sìn ṣe ní èèwọ̀ èyí ti ṣe tó fi gba agolo kan lé kóńgò kan o nígbà tó ga sí pé ẹ̀wà ní ìkíní ẹ̀wà ní ìkejì ọ̀kan kan pupa ọ̀kan sì funfun àpẹẹrẹ mi rèé èmi ní ráìsì àròsọ lọwọ ìwọ ní ráìsì ọ̀fadà lọwọ àwa fẹ́ ṣe pàṣípààrọ̀ àsìkò kan ti lọ nílé ayé tó ga sí wípé trade by barter wọ́n ń lò ó gẹ́gẹ́ bí ọ̀nà láti lè tà láti lè rà láti lè tagaraja láàrin àwọn ènìyàn. ìgbà yẹn ni kinní yẹn gbajúmọ̀ gan-an ok so èmi tí mo ní ráìsì àròsọ tàbí ráìsì imported tí wọ́n ní ráìsì local ohun tó bá mú wa tá a fi fẹ́ ṣe pàṣípààrọ̀ rẹ̀ ìkan ò gbọ́dọ̀ jù kan lọ bí kan bá ti jù kan lọ àràámù ni. àràámù ni kíkọ́ ṣe kí ni kíkọ́ jù kan lọ láàrin méjèèjì. dàbínù dàbínù pé oríṣiríṣi ó pé oríṣiríṣi. nínú oríṣi rẹ̀ o nika ká sọ pé dàbínù tó dára dàbínù tó dára oríṣi kan ni oríṣi kejì dàbínù tí ò dára tó ti ń jẹ tí kòkòrò ti ń jẹ ok èmi wá ní dàbínù tó dára lọ́wọ́ tó rẹwà délẹ̀ dàbínú ọwọ́ tiẹ̀ kòkòrò ti ń jẹ àwa fẹ́ ṣe pàṣípààrọ̀ mo wá ní ìwọ mú kóńgò méjì dàbínú tí ò dáa wá ó fi gba kóńgò kan dàbínú tó dáa ìyẹn náà ń pè ní ribal fọdùlì nígbà tẹ́sìn wa ṣe é ní èèwọ̀ pé láti ṣe báyẹn ọwọ́ á mú ọ̀nà àbáyọ wá ọ̀nà àbáyọ ẹ̀ náà ni wípé èmi bùkátà sí ẹ̀wà funfun bóyá òun ló ṣeé ṣe gbẹ̀gìrì ẹ̀wà pupa òun sì ṣeé ṣe ó ṣeé ṣe tí yóò fi jẹ̀rẹ̀ sí mo wá fẹ́ ṣe gbẹ̀gìrì ohun tẹ́sí sọ ni wípé kí n ta ẹ̀wà pupa pẹ̀lú owó kí n ta ẹ̀wà pupa pẹ̀lú owó kánìbà lówó lọ́wọ́ kí n wá ta ẹ̀wà pupa ọwọ́ mi kí n wá fi owó yẹn ra ẹ̀wà funfun ọ̀nà àbáyọ́nu. èmi tí mo ní dàbínù tí ò dáa lọ́wọ́ kò wúlò fún ohun tí mo fẹ́ lò fún mo wá bùkátà sí dàbínù tó dáa dàbínù tí ò dáa yẹn màá wá tà á yóò níye tó jẹ́ ní owó màá wá fowó ẹ̀ ra dàbínù tó dáa ìyẹn ni ọ̀nà àbáyọ. ríbàlì fọ́lì yìí ni àwọn kan fẹ́ sì gbọ́ tí wọ́n fi sọ wípé agá sí pé àwọn tí máa kiri báàfù bàṣíà tí wọ́n sọ pé àwọn ń ṣe pàṣípààrọ̀ onífẹ́ ṣìgbọ́ tí wọ́n fi kó sínú ẹ̀ kò bọ́ sínú ẹ̀ o báàfù àti aṣọ wọn ṣe ìran kan náà ọ̀tọ̀ ni ìran aṣọ ọ̀tọ̀ ni ìran ike. ní ti ẹ̀wà pupa àti funfun èso kan náà ni méjèèjì ní ti dàbínú tó dáa àti eléyìí tí ò dáa èso kan náà ní méjèèjì ok a lè fi aṣọ gba báàfù kò bọ́ sí abẹ́ rìbá iye iye kọ̀m̀plìtì aṣọ tó bá ká báàfù òun ní báàfù ó béèrè tó bá ti tẹ́ mi lọ́rùn ń kò lẹ̀ trade by bata nìyẹn tẹ́sìn ò ṣe léèwọ̀ ṣùgbọ́n ilé tẹ́sìn ṣe léèwọ̀ ó ní pé kémi ò mú complete aṣọ tó dáa kan kí n wá fi gba complete aṣọ márùn tí ò dá lọ́wọ́ tiẹ̀ aṣọ nìkíní aṣọ nìkejì ibi tí ẹ̀sìn ní ká ṣọ́ra fún un ìyẹn ní nínú nǹkan míì táwọn èèyàn tó fẹ́ mú wọnú ẹ̀ tó tún jẹ́ trade by barter tí ò tún jẹ́ tí ò tún bọ́ sí abẹ́ ribalè fọ́dúlì tẹ̀sí ṣe léèwọ̀ òun ni wípé kí n ti lo sẹ́ẹ̀tì fún bí ọdún kan àbọ̀dún méjì kí n wá lọ sí iléeṣẹ́ tí wọ́n ti ń ta sẹ́ẹ̀tì kan wá sọ pé sẹ́ẹ̀tì yìí o mo fẹ́ mo fẹ́ pààrọ̀ rẹ̀ kí wọ́n á sọ fún mi wípé sẹ́ẹ̀tì mi iye báyìí ló wọ̀n iye báyìí màá fi kún láti fi gba latest kò bọ́ sí abẹ́ ribalifọ́lì kò bọ́ sí abẹ́ ribalifọ́lì àwọn àáfàá sọ bẹ́ẹ̀ pé ká má mú máa bó tilẹ̀ jẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n pe àkíyèsí wa sí wípé ìrẹ́jẹ lè fẹ́ wọlé sábẹ́ irú irú títà rírà bẹ́ẹ̀ wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ìrẹ́jẹ bí àbòsí ó lè fẹ́ wọlé sí abẹ́ títà rírà bẹ́ẹ̀ nílé iṣẹ́ yẹn pé ó mú sẹ́ẹ̀tì ẹ wá wọ́n sọ yìí tó value ok o ti ń lò bí oṣù mélòó kan wọ́n sọ yìí tó value ọ̀ fi ilẹ̀ wọ́n wàá sọ yìí tó fi kún láti fi gba new Phone. wọ́n ní kìí ṣe haram ìyẹn kìí ṣe rìbá ṣùgbọ́n wọ́n ní tó o bá fẹ́ là kúrò níbi ìrẹ́jẹ yẹn fẹ̀ẹ̀kan sọ pé o fẹ́ ta fóònù yìí ó rẹ̀ ń tọ́ fẹ́ ra fóònù àlòkù tẹ́gọ̀dúnàdúrà tó mọ̀ pé iye tó ta nǹkan ẹ̀ nìyẹn èyí tó wá fẹ́ rà ọmọ pé owó yẹn ò lè ka ọ wà fi owó kún ọlọ́ra kò ní já pé the same person tó fẹ́ ta fóònù fún ọ náà ni ọ ra àlòkù ní ọwọ́ rẹ wọ́n máa ń rẹ́ kọ́sọ́mà jẹ ìrẹ́jẹ ni wọ́n pè wọn ò pè ní rìbá ọba tí a mọ̀ pé ò lè fíìlì ìrẹ́jẹ yẹn wọn ní kì í ṣe haram so ríbàlì fọ́dúlì ọmọ ń wáyé láàrin kọmọdítì méjì tí wọ́n jẹ́ràn kan náà ní abala nǹkan jíjẹ mo ti sọ ọ wá ku abala owó owó náírà a ní different denominations a ní one thousand notes a ní five hundred naira notes a ní two hundred a ní one hundred a ní fifty naira a ní twenty naira a ní ten naira a sì ní five naira. èmi wá mú one thousand naira nóòtì one thousand naira nóòtì lọ́wọ́ mo bùkátà sí five five naira tàbí ten ten naira tàbí twenty twenty naira tàbí hundred hundred naira tàbí two two hundred naira tàbí five hundred five hundred. iye owó tí mo ní lọ́wọ́ yẹn ni iye ẹ̀rúnrún rẹ̀ tí ń gbà lọ́wọ́ ẹni tá a jọ fẹ́ ṣe pàṣípààrọ̀ rẹ̀. tí ohunkóhun bá fi lè lékún láti ọ̀dọ̀ igun kan sígun kejì òní ń pè ní ribali fọdùlì. ìyẹn ni pé mo fẹ́ ṣe owó owó orílẹ̀-èdè kan náà mo fẹ́ fi wọ́n ṣẹ́ra wọn àlékún ò gbọ́dọ̀ wọ ìkan mọ́ mi lọ́wọ́. nítorí náà ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣẹ́ owó agánrán tó sọ́pọ̀ fẹ́ ṣẹ́ owó agánrán tí wọ́n wàá yọ iye kan bẹ̀ tí ó fi já sí pé bí wọ́n bá fi one thousand naira lẹ̀ bóyá wọ́n á fún ọ ní nine hundred naira agánrán ribali fọdùlì ni tí aláwọ̀ ṣe ní èèwọ̀ the same naira pé owó kan jẹ́ agánrán kò kò bá válù rẹ̀ kò lékún válù rẹ̀ pé owó kan sì ti dọ̀tí kò dín válù rẹ̀ kù ó gbọ́dọ̀ jẹ́ the same amount ìwọ tó o máa ń ṣe owó lọ́wọ́ oníbàárà Haúsá tó o fẹgbẹ̀rún kan náírà lẹ̀ tó fún ọ nine fifty the same naira ríbàlì fọ́lì ni ó ń pè yẹn ríbàlè fọ́dúlì òní ń pè yẹn ní ìdàkejì èmi ní náírà lọ́wọ́ ìwọ ní dọ́là lọ́wọ́ ká sọ pé èmi ní one thousand náírà lọ́wọ́ ìwọ ní dọ́là o lè sọ pé one hundred dollar ni ó fi gba one thousand naira lọ́wọ́ mi torí pé dọ́là àti náírà wọn kì í ṣe owó orílẹ̀-èdè kan náà. ẹ̀yin náà sì mọ̀ wípé lónìí one dollar tẹ́ máa fẹ́ ṣe sí náírà èlò one dollar èyí tẹ́ máa. ẹ̀yin tí tọrọ yín jẹ mọ́ dọ́là àti náírà one dollar ní ìsìn bóyá bíi four hundred naira owó tiwa bíi five hundred naira àbí bíi five hundred naira owó tiwa ni ìyẹn kì í ṣe rìbá torí pé dọ́là ọ̀tọ̀ náírà ọ̀tọ̀ dọ́là ọ̀tọ̀ náírà ọ̀tọ̀ ok wọ́n ní five sixty ṣẹ́rí nǹkan báwọn one dollar ó ṣe déédéé five hundred and sixty naira. ní abala o, abala òfin ẹ̀sìn fígọ̀ yẹn jura wọn lọ one one ní ti dọ́là five sixty ní ti náírà ìyẹn kì í ṣe ríbalè fọdùlì ìjọba yín ni kí ẹnìkan tún pè ní ok ẹnìkan ní one qad èwo ní jẹ́ qad ó ṣe déédéé four four one naira euro ok so ọ̀fẹ́ ṣẹ́ euro àti naira. kò pọ̀ dandan kí fígò orí wọn kó dọ́gba síra wọn torí pé wọn kì í ṣe owó orílẹ̀-èdè kan náà so ìjọba orílẹ̀-èdè yẹn bọ́ bá ṣe ṣe àmójútó kọ́rẹ́ǹsì rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ó ṣe wọ́n tó ní ọjà àgbáyé so ríbàlì fọ́lì nìyẹn láti ṣàlàyé yẹn náírà tó náírà kò gbọ́dọ̀ ga jura wọn lọ but náírà to another currency bí ìjọba kọ̀ọ̀kan bá ṣe mógú tó kọ́rẹ́ǹsì rẹ̀ tó ni ó sì sọ bí owó rẹ̀ ó ṣe níyì tó àti bí owó rẹ̀ ó ṣe yẹpẹrẹ tó láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè míì. tọ́ ìran rìbá kejì ó ní rìbá nàṣìà rìbá ànàṣìà rìbá nàṣíà ó ní rìbá rìbá ọlọ́jọ́ rìbá ìdájọ́sí rìbá ìdájọ́sí kí nǹkan ó pẹ́ lẹ̀ kí nǹkan ó pẹ́ lẹ̀ ní pé náà sí à. ríbà nàṣíà ó ní ìran rìbá kejì tí Islam ṣe ní èèwọ̀ báwo ló ṣe máa ń wáyé òun gangan ni ó ní í ṣe pẹ̀lú owó yíyá ríbà nàṣíà òun ló ní í ṣe pẹ̀lú yíyá nǹkan torí pé ẹni tó yá nǹkan yóò y'a pẹ̀lú àdéhùn pé òun máa san létà òun máa san létà pé ọ máa san létà. ìsan nǹkan létà ló sọ di nà sí à nẹ́fí ń pè ní rìbá nà sí à tọ̀ báwo ni ṣe máa ṣẹlẹ̀ kéèsì ìbéèrè tá a mú wáyìí tí arábìnrin tí arábìnrin kan sọ fún wa yẹn tá a fi bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa. ó yá ọkọ ẹ̀ ní owó ẹni tó bá sì yáyàn ní owó yóò gbowó yẹn létà. báwo wá ni rìbó ṣe wọ̀ báwo sì ni rìbó ṣe ní wọ̀. owó tá a yá lọ́wọ́ ẹnìkan yálà ayánilówó ló sọ pé iye báyìí ló fi kún owó yìí lọ́jọ́kọ́jọ́ tí o bá fẹ́ san tàbí ẹni ayálówó dẹ́tọ̀ ó lọ sọ pé tí mo bá fẹ́ dá owó yìí padà màá fi iye báyìí kún fún ọ àádá rìbá anasi'a rìbá anasi'a. ohunkóhun tá a bá yá tí kírẹ́dítọ̀ ayánilówó tàbí ayánilí nǹkan ohun tó rí ó jẹ́ tó bá sọ pé ohun tí mo yá yìí o ọgọ́tọ̀ ọba fẹ́ dá padà ó fi nǹkan báyìí kún un o rìbánu tàbí ẹni tá a yá lówó nínú ẹ̀ dùn ló a ọ̀yá mi ní kínní ọgọ́ tí n bá fẹ́ fún ọ padà ń fi nǹkan báyìí kún fún ọ nítorí pé ń rí ìbànú ríbà nàṣíà rìbá tó ṣẹlẹ̀ nípasẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọjọ́ ọjọ́ iwájú. àdéhùn tí ọkọ yẹn ṣe fún aya rẹ̀ pòun fẹ́ fi owó ẹ̀ ṣòwò tóun bá fẹ́ dánwò yí padà iye báyìí lòun ò fi kún un àdéhùn haramu ni kò gbọ́dọ̀ múṣẹ bọ́ bá múṣẹ ó ti lu òfin ọlọ́run ó ti kó sínú haram bíyàwó náà bá gba àlékún lọ́wọ́ rẹ̀ òun náà ti gba haram. ẹjẹ́ á tún fúnra wa ní àpẹẹrẹ míì. mo yọ ọ ní kóńgò ráìsì kan lónìí mo wá sọ fún ọ pé kóńgò ráìsì kan lọ fẹ́ gbà yìí o ọjọ́ wo ló dá padà akọ ọjọ́ òun tó bá kan àtààbọ̀ nígbà padà ó rí bànà sí rí bànà sí àníyàn